God like, have mercy I can shout. <laughs> Hello, Mrs. Kalejaye. What you did to your husband? Ní party yẹn, it's not making sense. Kò yẹ kó máa lọ bẹ́yẹn Yes. No, no, no, no, no, no, no. You shouldn't have called your husband to disgrace your husband in, the, in that party. Ah, ṣé ló pọ̀ bẹ́yẹn? Ah, lórí oúnjẹ. ẹ̀gbìn dáná lé yín ni no no no no àwọn ìyàwó mi mọ̀ kò sẹ́ni tó lè bá mi dọ́rẹ́ wọ̀ nínú wọn màá ti gbá àwọn òpá sí ni ẹ̀ náà ah, ah. ó yẹ ẹ ṣe máa oh, no no kò yẹ kẹ́ disgrace ọkọ yín bẹ́ẹ̀ yẹn that is not making sense ni mo sọ fún yín sí kalẹ̀ jáyé àwọn ìyàwó mi gan mọ̀ tó bá ṣe gbọ́ pé mo hàn báyìí àwọn àṣà ó máa rádànù ni ẹ mi tiẹ̀ do you understand what i'm saying Because what i'm trying to say is that you don't need to disgrace your your, your husband in front of the people in that party lórí kí ni ajẹun ajẹun and you are now shouting at your husband does, does that make sense to you ṣó make sense to you, mrs kalẹ̀ jajé ṣó ṣó make sense to yín bẹ́ẹ̀ yẹn ọkọ mi nìyẹn náà ọkọ lórí aya ẹ gbọ́ wàásù ní church ni ah no no no no mrs kalẹ̀ jajé nǹkan tẹ́ ẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó yes now nǹkan tẹ́ ẹ ṣe yẹn ò dáa òun ni mo ń sọ fún yín kó yá lọ bẹ ọkọ ẹ you should apologize. Eh? nonsense ni yẹn now you don't you don't need to disgrace your husband in front of us. I don't take nonsense no I will not take that you cannot oh lè me play rubbish MC Scarlett. kale jaye o lè bá play any. you should go and beg your husband nǹkan tí bẹ́ẹ̀lì sọ nìyẹn kò sóbìnrin tó lè bá mi dánrú ẹ̀ wò no woman can can follow me to do that thing okay all right ah mo máa bá wọn sọ wọn ò ní gbọ́ èmi odidi about sheep nobody can follow me to talk that thing. rọ́ọ̀nù. mo wá ń bí olórí burúkú ni ẹ. níbo ló ti ń bọ̀ látàárọ̀ bó ló lọ olóṣì ni ẹ gbogbo àbọ̀ wèrè tó fi síbẹ̀ yẹn ẹ àwọn abọ́ tó fi jẹun lánàá ta ni kò fọ́ mo ń lọ patí sí tó bá ti bí ẹ dá. Jesus Jesus tó bá ti bí ẹ ìwọ má fọ kí n dé ṣé ò ní plate yẹn ni don't worry i will wash everything. ó ti gbàgbé àpáta náà <laughs> ojú ẹ máa bó ṣé o fẹ́ kí n bá ẹ̀fọ́ toilet àwọn aṣọ tó dọ̀tí nǹkan don't go. ìwọ jẹ́ kí n dé kó má ti tidy up everywhere kékeré nìyẹn. my dear má jẹ́ kó sọ pé àtúntì àtúntì bẹ̀rẹ̀ don't let them say we, are, we have started again you, you are shouting. who is shouting? ṣé mo ti pariwo ṣá ìwọ jẹ́ kí n dé kí gbogbo ẹ̀ má ti then you will now see that more, more lè pariwo like I can shout. <laughs> ah ee kele bèrè tí ò and it is not what you people think oh. it is not what you people think there is just a, a misunderstanding between us. you go you go dey explain tire. you go explain film shot it.